That I'm her forever lover, you know, don't you remember? Well, after loving me, she said she couldn't love another. Is that what she said? She said it. You keep dreaming. I don't believe it. I know the girl in my There is so much that we might Fresh 105.9 FM, invigorating. These things don't always go the way we planned. When it seems all your dreams come on 105.9 FM. Invigorating. 105.9 FM. Invigorating. Fresh 105.9 FM. Invigorating. 105.9 FM. Invigorating. lórí ọ̀rọ̀ tó sọ wípé ṣe rí ipò eléyìí tó jẹ́ ti ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tíkẹ́ẹ̀tì rẹ̀ lẹ́gbẹ́ òṣèlú PDP ni wọ́n ti fi sọ̀dọ̀ sápá àríwá orílẹ̀-èdè yìí pé ẹnikẹ́ni tí yóò bá gbé àṣẹ ẹgbẹ́ dání láti ẹkùn náà ni ó ti wá ọ̀tọ́ di ọdún 2023 wọ́n ní gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún lọ́jọ́ Jímọ̀ lásìkò tí ń gbàlejò àwọn ikọ̀ tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún Àtíkù láti gòròyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n ṣàbẹ̀wò sí wọ́n ní lásìkò ọ̀hún náà ní ṣe ní àlàyé pé ṣe rí tíkẹ́ẹ̀tì tẹ́gbẹ́ òṣèlú PDP tí wọ́n ò filẹ̀ múlé èèyàn kan dondo lọ́wọ́ láti jígbó fún ipò àrí orílẹ̀-èdè Nàìjíríà òun náà lọ̀rọ̀ pariwo lórí rẹ̀ o torí pé wọ́n ti fi sọ̀dọ̀ sẹ́kùn àríwá orílẹ̀-èdè yìí wọ́n ní ọ̀rọ̀ yìí náà ló sọ o tó sì jẹ́ pé èsì ọ̀rọ̀ padà jáde lẹ́nu ẹni tó ti fìgbà kan rí jẹ́ akọ̀wé àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè yìí ọ̀jọ̀gbọ́n Wálé Ládìpọ̀ wọn ló níyìn ò ní ṣe ló bo ẹnu àtẹ́lu Aliyu tó ń ti ọ̀rọ̀ ilé ìtọ́ jáde lẹ́nu rẹ̀ yìí o ó pé Aliyu fúnra lára rẹ̀ ó yẹ kó ṣe ní àlàyé ibi ìpàdé pàtó eléyìí tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti ṣe ìpinnu náà nígbà tí Ọládìpọ̀ ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lèmi o àti tí mo mọ̀ ó ní ìgbìmọ̀ aláṣẹ tẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ Nàìjíríà àti àwọn ìgbìmọ̀ kan eléyìí tí wọ́n fẹ̀jú tọrọ ẹgbẹ́ òṣèlú PDP tó gbèrú ó ní ìpinnu wọn òun náà ni wípé àwọn ipò eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ nìkan ni wọ́n pín lẹ́lẹ́kàǹkà sẹ́kùnjẹkùn ní tìbútò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní àmọ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ta ni yóò gbé àsíá tẹgbẹ́ òṣèlú PDP dání láti fi jigbó fún ìparí orílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2023 ó ní níṣe ó náà ní ẹgbẹ́ pé a gbogbo ọmọ ẹgbẹ́ lẹ̀ ni o gbogbo èèyàn tó bá ti kúnjú òṣùwọ̀n kí wọ́n lórí ọ̀fẹ́ láti wá ṣe fanfa kó tó di pé tíkẹ́ẹ̀tì náà yóò já mẹ́ ẹnìkan lọ́wọ́ nígbà tí ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kódà ẹgbẹ́ wọn dìídì gbé ìgbìmọ̀ kan kalẹ̀ ó ní ìgbìmọ̀ ọ̀hún náà sì ti gbé àbọ̀ wọn náà kalẹ̀ o tí wọ́n pé ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì tẹni tí yóò díje dupò àrí orílẹ̀-èdè nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀jẹ̀ á ṣe gbogbo ọmọ ẹgbẹ́ lẹ̀ kí wọ́n lè lórí ọ̀fẹ́ láti kópa ńbẹ̀ ó ní bí àwọn fọ̀rọ̀ sínú o kò sì tí ì sí ìpàdé kankan tẹ́gbẹ́ òṣèlú PDP tí wọ́n jókòó ṣe tí wọ́n ti wá ń pé ọ̀rọ̀ ọkọ̀ àrí orílẹ̀-èdè Nàìjíríà àwọn ti fi sọ̀dọ̀ sẹ́kùn àríwá orílẹ̀-èdè yìí tàbí apá gúúsù orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ jáde ó sì pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojúwe karùn-ún lẹ́ẹ̀tì gba balance ẹ̀ wọ́n láwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP láti apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n gbójú àgàn sí àlíyò lórí ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì ta ni yóò gbé àsíá PDP dání láti jìgbò fún ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2023. ọ̀dà ọmọ wò mí kẹ́mi náà mọ̀ wọ́ kájọ mọ́ díjú síra wa DJ Bright jẹ́ ń lọ sójú ìwé kejì ìwé ìròyìn ti Sunday Tribune kó tó di wípé ọ̀wà ṣínà fọ́kọ̀ ìròyìn àbí ọkọ̀ ìkéde rẹ̀ lọ́dọ̀ tẹ̀ ń bẹ̀ yẹn nígbàtí àwọn ẹgbẹ́ OPC Oodua People's Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó wọ́n mọ̀ ké sí ìjọba àpapọ̀ wípé ẹ dẹ́kun ẹ tètè yá ṣàfọ̀mọ́ lórí gbogbo ń tọ́dà bí ọ̀kọ́tọ̀ tó ń ti ẹ̀gbin tí ń bá ètò àkóso yín fínra tó fi jẹ́ pé ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ó forí sánpọ́n ẹ tètè yá ṣàfọ̀mọ́ rẹ o kó tó di pé ẹ dàmí ètò ìdìbò ọdún 2023 kaná tẹ́ pé káwọn èèyàn wọn mọ̀ wá ti ọwọ́ bọ̀ kẹjọ jẹun nínú àwo kan so wọn pe ó ṣeé ṣe kó má rí bẹ́ẹ̀ o tá ẹ̀ bá ṣàtúnṣe ẹgbẹ́ Odua People's Congress níbi tí ẹni tí ṣe agbẹnusọ wọn ní ti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Lagos tọ́jà pé nọ́ọ̀sì ni akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ Oòduà nípínlẹ̀ Èkó Barrister Babájídé Tanimọ̀wò ni wọ́n ipá gbẹnu gbogbo ẹgbẹ́ OPC sọ̀rọ̀ yìí tí ń tọ́ka sí i lẹ́sẹẹsẹ gbogbo tó dàbí kùdìẹ̀kudiẹ tí ń bálẹ̀ yìí fínra tó sì jẹ́ pé nǹkan gbòógì tó gbé gbogbo ẹ̀rù náà ní ètò ààbò tó pakasọ tí eku òkè bí eku táyà òkè bí ẹyẹ téèyàn fọ̀n bí èèyàn lákòókò ètò àkóso tó wà lóde Babájídé Tanimọ̀wò ti ṣe amòfin ọ̀hún lọ́wọ́ ni kí ìjọba lẹ́lẹ́kajẹ̀ka kí wọ́n tètè túbọ̀ má jẹ́ kí àwọn tí wọ́n wà ní ipò àkóso kí wọ́n dójú tì wọ́n o nítorí pé ojú ti ọ̀rẹ́ mi ojú òtì mí ó ń tàn gangan ni ò lójútì wípé àbùkù tó bá sì kẹ́nìkan ó ti dànkọ́ ni o torí wípé bí ààrẹ Muhammadu Buhari ti bá ń bá a lọ bí ti ń bá a lọ yìí tí ètò àkóso rẹ̀ tọ́jà pé ó ku rẹ́gẹ́já kó pé ọdún méje tọ́jà pé ńgbà tábẹ̀ rí jábẹ̀ là ọdún twenty twenty three ọwọ́ léde tán wípé tí ọ̀pẹ̀ tó òun ṣe gúdù báyìí o báyìí báyìí sí orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá pé kí ètò àkóso bẹ̀ kọ́ bọ́ sí ọwọ́ ẹlòmíì ìpèsè bí nǹkan bá wà wà báyìí ní agbọ̀n ti ètò ààbò ṣé orin rẹ̀ làwọn wà máa kọ́ kí ààrẹ Muhammadu Buhari níbí wọ́n pè ló fi wá jẹ́ pé ó ṣe kókó ó ṣe pàtàkì káàrí ó tètè yá tètè pé ìsàkọ̀tún pé ìsàkóso kí wọ́n mọ bí wọ́n ṣe ṣe ètò ààbò tí ó fi mú yẹ̀sì kó tó di pé wọ́n palẹ̀ ètò àkóso wọn mọ́lẹ̀ wọ́n yí pé nínú ọ̀rọ̀ tó tó ń ti ìmọ̀ràn láti ẹnu ẹgbẹ́ Oòduà People's Congress níbi tí agbẹnusọ wọn ní ti ìpínlẹ̀ Èkó ìyọ̀n barista Babájídé Tanímọ̀ wò tún sọ ó pé ní táwọn fẹ́ kí ààrẹ Muhammadu Buhari ó ṣe gangan tó lè ṣe tó lè dùn mọ́ àwọn nínú jọjọ ẹni pé kó kéde gbogbo àwọn tí wọ́n jẹ́ bíi bàbá àṣàlẹ̀ tí wọ́n jẹ́ bíi agbódegbà tí wọ́n fa àwọn ìka ìdá àwọn ikọ̀ sànbẹ̀sùn fapọ̀rẹ̀ rí òtúkọ̀ àbáṣárẹ̀ jẹ́ tí wọ́n ń domi àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà arúgbùrùgbàdà kí baba kó kéde wọn síta wípé torí pé àwọn kan ní ẹ̀ sàfún àwọn ará abí pọ̀n tí wọ́n rọ̀ṣọ̀ mọ́ wọn tí wọ́n fúngbà já mọ́ wọn tí wọ́n fẹ́ jẹ́ kí ojú wọn hàn dé ṣùgbọ́n tí wọ́n ń lu àwọn kan tí wọ́n dàbí ìròmí eléyìí tí ń lù fún ìròmí tí ń jó ní orí omi tọ́wọ́ wà ní ìsàlẹ̀ odò wípé káàrí ó kéde wọn pé táàrẹ́ bá pọ̀ wọn mọ̀ wọn irọ́ ńlá lọ́pa pé torí àdéhùn táàrẹ́ ṣe kó tó gorí àpèrè lọ́dún 2015 ni pé òun òun o òun ò ní fi ìdọ́wọ́ bo ẹnikẹ́ni tó bá hùwà àbàjẹ́ òun ó sì mọ sánálìdì wọn ni kódà àwọn àjọ tí ń ti wà àbàjẹ́ àjọ ICPC àjọ EFCC òun ò rí wípé òun ṣe àmúlò wọn débi tọ́lá pẹ̀rẹ̀ pé wọ́n sì máa ṣe àwárí wọn máa fọwọ́ kọ wọn sọwọ́ sí òun wọ́n sì pé ńgbà tó tó àkókò kan ààrẹ ẹ má gbàgbé pé ọbọ̀ ọ̀tà gbangba tó pé òun ti ń rí wọn ó kọ àwọn ìka ìdá tí ń domi àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà arú ó ti ń dé sí orí tábìlì ìhùn òun ó sì kéde wọn fáráyé gbọ́ pé ń gbọ́ wá ni ààrẹ fẹ́ wá mọ́ dájọ́ sídà láti kéde àwọn tí wọ́n jábá bogun àwọn ìka ìdáhùn síta wípé àkókò tó wáyé o tá ààrẹ bá fẹ́ kọjá pé àwọn èèyàn wọ́n mọ̀ rí ètò àkóso rẹ̀ bíi pọ́sánmọ́ná ta sánsán fúnlẹ̀ yìí tí wọ́n sì fẹ́ kí wọ́n kọrin re kí òun nígbà tó bá kú olóróyè tán wípé kò da ọwọ́ bọ àwọn ìka ìdá ní orí kó tètè kéde àwọn bàbá àṣàlẹ̀ àwọn agbódegbà àwọn oníṣẹ́bi kó kéde wọn síta ní ọ̀bá lẹ́jọ́ nu wọ́n pé tí ọba ṣe bẹ́ẹ̀ ètò ìdìbò ọdún twenty twenty three ńlọbadé hmm, ojú ìwé kejì ìwé ìròyìn ti Sunday Tribune ni mo ti jẹ iṣẹ́ yẹn. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú ìkànnì fresh lẹ́tí ń gbọ́ wa ilé orin challenge ńlẹ̀ Ìbàdàn ibẹ̀ la gún wá sí bí ọlọ́ba ẹ ṣeun ṣeun o gbogbo ẹ̀yin èèyàn wa bí ẹ ṣe dà gírì wá sórí ẹ̀rọ ayélujára pàápàá gbogbo ojú gbogbo tí ń wo orí àtọrùn lórí ìròyìn ajá balẹ̀ fún ti àárọ̀ yìí mm. bẹ́yìn náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ tètè tara ṣàṣà wá sí ojú ìtàkùn àgbáyé lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ojúpọ̀nà Fresh FM Ìbàdàn ibẹ̀lẹ̀ ti darapọ̀ pẹ̀lú wa ẹnìkan sọ̀rọ̀ rẹ lẹ́yìn kì í ṣe àwọn èèyàn tán wò wá lórí Facebook bàbá ṣetán lẹ́yìn sí ń jà ọ́ lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn iléeṣẹ́ lájọ̀lájọ̀ tó jẹ́ ti ìjọba àtàwọn iléeṣẹ́ ọba wọ́n ní àpapọ̀ owó eléyìí tí wọ́n jẹ gẹ́gẹ́ bí gbèsè sọ́dọ̀ àjọ tó ń pẹ́ náà bá kárí lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n nígbà wọ́n gbé gègèlè gbogbo rẹ̀ ó jẹ́ àádọ́rùn bílíọ̀nù náírà iyún ninety billion naira ojúwe kẹfà oníròyìn yẹn wà nínú ìwé ìròyìn Sunday Punch bákan náà lójúwe kẹfà yìí wọ́n ní àwọn oníṣẹ̀ṣe nílẹ̀ ìbàdàn wọ́n ní wọ́n ṣe ìwúre o fún kábíyèsí olùbàdàn ọba Saliu Adétúnjì eléyìí tí wọ́n wàjà àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ni wọ́n pé àwọn oníṣẹ̀ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wúre fún ọba alayé ọ̀hún tó wàjà o wọ́n ní eléyìí ló sì jẹ́ ara ọ̀kan jọ̀kan ètò eléyìí tí wọ́n ṣe láti fi ṣe ìdágbére fún ọba alayé náà ẹ̀wá já kò lórí iyùn ká kọjá lọ sójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch kan náà wọ́n ní lórí ọ̀rọ̀ fíagàn fíagàn eléyìí tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wọ́n ní ó ṣeéṣe o kí ìpàdé kan eléyìí tí àwọn gómìnà gómìnà tìlú dìbò yàn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n pé àwọn fẹ́ ṣe lónìí kó má lè wáyé mọ́ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ìpàdé kan eléyìí tí wọ́n ń gbà lérò pé àwọn gómìnà tìlú dìbò yàn lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC pé wọ́n ó jókòó ṣe lónìí tí í ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹsàn-án nínú oṣù àkọ́kọ́ ọdún 2022 wọ́n ní ọ̀rọ̀ pàdé ọ̀hún ó lè mọ́rí bẹ́ẹ̀ mọ́ o pẹ̀lú bí ẹni tí í ṣe olùdarí àgbà yanyan fún ikọ̀ tó ti àwọn gómìnà onítẹ̀síwájú APC ní Nàìjíríà ìyún Lukman Saliu bóun ṣe fọ̀rọ̀ léde o tó pé òun ọ̀gbọ́n kankan ti tẹ́lẹ̀ rí o lórí ọ̀rọ̀ ìpàdé yìí pé àwọn gómìnà méjìlélógún nínú ẹgbẹ́ òṣèlú APC pé wọ́n fẹ́ jókòó ṣe lónìí ti ṣe ọjọ́ àìkú Sunday wọ́n ní Saliu òun náà ní ṣe àlàyé ọ̀rọ̀ yìí o lásìkò tí àwọn oníròyìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tàkòtò ìbéèrè lọ́lọ́kanjọ̀kan sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n ní gómìnà ti ìpínlẹ̀ Plateau Simon Lalong òun náà lọ́kàn sí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́jọ́ Jímọ̀ tó sì lọ rèé ṣèpàdé alátìlẹ̀kùn mọ́ríṣe kan pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn tá ààrẹ ti sọ̀rọ̀ tí wọ́n pé bẹ́gbẹ́ òṣèlú APC bí wọn ò bá tètè ta mọ́ra kí wọ́n sì ṣe gbogbo ń tó yẹ kí wọ́n ṣe lójú ọjọ́ àjẹpẹ́ níṣe ni wọ́n múra o láti kùnà kí wọ́n sì bọ́rẹ́lẹ̀ sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 wọ́n ní eléyìí náà lọ́fà o tí gómìnà ìpínlẹ̀ Plateau Simon Lalong ẹni títún ṣe alága fún ikọ̀ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC tó fi ṣe àbẹ̀wò sọ́dọ̀ ààrẹ wọ́n ní lẹ́yìn àbẹ̀wò ọ̀hún ọba àwọn oníròyìn nílé ìjọba sọ̀rọ̀ tó sì wá ń fi dá wọn lójú pé lọ́jọ́ àìkú Sunday eléyìí ti ṣe òní yìí òun náà ni ọjọ́ pàtó tí àwọn ti kéde o wípé àwọn ó ṣèpàdé níbi tí àwọn ó tún ti wá mú ọjọ́ kan pàtó tó jẹ́ pé ìpàdé àpérò gbogbogbò níbi tẹ́gbẹ́ tí wọ́n ti yan àwọn olóyè tí wọ́n mọ̀ tukọ̀ ìṣàkóso wọn lórílẹ̀‐èdè nàìjíríà tí ó ti wáyé ìròyìn yẹn náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ojúwe keje lẹ́ẹ̀tì gba balance ìròyìn yín nínú ìwé ìròyìn Sunday Punch. bọ́dọ̀ rí yá kí n fi eléyìí jẹ́ iṣẹ́ ti ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà. okay lẹ́yìn tí ó jẹ́ wípé ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Sunday Vanguard lọ́wọ́ ààrẹ mọ̀ wípé ṣé ẹ rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí tẹ́ ẹ rí bíi wípé òun ni òun ọ̀kátò ọmọ nílò àánú ọlọ́run ni kọ́lọ́run ọba ni dá sí i ó pé mọ̀mọ́ ni ó ṣe pàtàkì jùlọ o ààrẹ ilẹ̀ yìí ajagungbébọn tí Muhammadu Buhari ẹni ọ̀pá bíi yàbídún ọ̀rọ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Kano lánàá níbi iṣẹ́ àkọ́kọ́ ètò àdúrà àkànṣe kan eléyìí tí ìjọba ìpínlẹ̀ Kano tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ tí wọ́n sì pe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà síbẹ̀ pẹ̀lú níbi tí ààrẹ tó ti fi àwọn ọmọye rẹ̀ sọ́wọ́ láti lọ́ọ́ rè sojú rẹ̀ ní ìpínlẹ̀ Kano wọ́n pe àwọn ẹgbẹ́ kan látilẹ̀ òkèèrè iná ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò àdúrà iṣẹ́ àkọ́kọ́ lọ́dọọdún tí a máa ṣe wọ́n pe àwọn ìjọ ìsìláàmù ti tìjàníà iná ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ níbi tí ẹni tí sì ṣe ìmáàmù ní ìpínlẹ̀ Kano tó ti jẹ́ pé ó gbé ọ̀rọ̀ ọ̀hún rù tó ń ti wípé kí àdúrà gbígbà kó jẹ́ gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ogún tó ń ti wípé kí orílẹ̀-èdè wa nàìjíríà kó gba àyípadà láti pàṣẹ ètò àkóso tó wà lóde nígbà tí yóò sọ̀rọ̀ lu ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́gọ̀ ẹnu Gomina Abdullahi Umaru Ganduje iná ni ó ní gbogbo ọ̀nà tí òun gbà lu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́gọ̀ ẹnu kì í ṣe wípé tó ń fi rojú bàbá ṣùgbọ́n tó mọ̀ dájú sáká ni wípé bí nǹkan ọ̀bá tiẹ̀ tí ì rí tó bí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ń retí rẹ̀ ṣùgbọ́n tó dájú sáká ni wípé ìyàtọ̀ ọba ilẹ̀ yìí níwọ̀nba fẹ́rẹ́fẹ́ ó pé ìwọ̀nba fẹ́rẹ́fẹ́ náà ló fi ẹ̀ka mọ́ ṣe níyẹniyẹni kẹ́ni ṣèmí ọwọ́ wípé àdúrà náà lọ́kàn táwọn fi ìjọba lọ́wọ́ kó lè bàa wípé gbogbo ibi tí nǹkan kù sí gbogbo àwọn padà mú kó tó parí ètò àkóso rẹ̀ rẹ̀ nígbà tó ní ó sì máa jẹ́ iṣẹ́ ẹni tí ṣe àrílẹ̀-èdè wa nàìjíríà ẹni ọgbẹnusọ fún ààrẹ ní ṣe amúgbálẹ́gbẹ́ pàtàkì lórí ètò gbogbo tó ń jáde sórí afẹ́fẹ́ tó ń ti ètò ìpolongo rẹ̀ ọgbẹ́ni fẹ́mi adésínà ó pe bàbá ó ní kí yín o ó sì ń sọ ọ́ dájú wípé gbogbo ibi abárùn pé mo kù sí ọlọ́run náà ni ó ṣe gbogbo rẹ̀ láṣepé torí pé ọlọ́run àṣepé ni ó pé ìdásí ọlọ́run nìkan ní orílẹ̀-èdè wa nàìjíríà nílò láti jẹ́ kí ohun gbogbo kó rí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ojúwe karùn-ún ìwé ìròyìn ti Sunday Vanguard ni mo ká ìròyìn yẹn mọ́. ṣé ká mọ̀ kọjá lọ sójú ọjà àbí kí n sáré já ilé ìsìn kó tó di pa lọ sójú ọjà kí n jó o ṣeun ìyá wẹ́dà tó ti kó ran èmi tí mo jẹ́ ọkọ rẹ̀ èmi ò ṣe mm. bàbá wẹ́dà o ah, lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìkọlù ni eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Samfara wọ́n ní àwọn ọba àlàyé kan tá a mọ̀ sí emir wọ́n mọ̀ ti kégbe lóhùn rárá kọjá lọ sọ́dọ̀ ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari pé ẹ mọ̀ dákun ẹ gbà wá ẹ rà wá kalẹ̀ o lọ́wọ́ ìṣekúpani àwọn agbésùnmọ̀mí ní Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé òun láàrin orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari làwọn náà pàpà sọ̀rọ̀ o wọ́n ní ààrẹ sì fi àìdùnnú wọn látàrí ìròyìn kan tó kàn wọ́n lára wípé àwọn gidi gan kó agbébọn wọ́n lọ rèé kọlu àwọn abúlé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ o eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ sanfara tó sì jẹ́ pé àwọn èèyàn tí wọ́n lé ní igba ni wọ́n rán sí ọ̀run àsàǹtẹ̀ nífànàfàṣù wọ́n ní àwọn ọlọ́ṣà tí wọ́n ń da omi àlàáfíà ìlú rúlú gbòlògbò eléyìí tí ìjọba tí wọ́n ti wá kéde gẹ́gẹ́ bí ikọ̀ agbésùnmọ̀mí àwọn náà ni wọ́n ń bẹ nídìí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn ọba láyé méjì nínú àwọn agbègbè eléyìí tọ́rọ̀ kàn wọ́n ní àwọn náà ni wọ́n ti wá ń dìrẹ́bẹ̀ o sí olórí orílẹ̀-èdè nàìjíríà àti ìpínlẹ̀ sanfara pé kí wọ́n dàkó kí wọ́n ra àwọn kalẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ààbò lágbègbè àwọn wọ́n ní pé wọ́n jẹ́ kí àwọn ọmọ ológun kí wọ́n tún ya wá sí agbègbè àwọn o láti lè fi ẹsẹ̀ ààbò láti lè fi rinlẹ̀ ńbẹ̀ dandan nínú àtẹ̀jáde kan tí ẹni tí ṣe olórí olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ ilẹ̀ Nàìjíríà lórí ètò ìròyìn àti ìpolongo Garuba Shehu tó bu ọwọ́ lù wọ́n ní ìṣàkóso tí ń bẹ lóde yìí ni wọ́n ti wá ń lérí lẹ́ka o wípé gbogbo ibi tí àwọn lọ́ṣà tí wọ́n ń da omi àláfíà ìlú rúlùgbòlògbò tí wọ́n ti di agbésùmọ̀mí báyìí gbogbo ibi tí wọ́n bá gọ sí àti gbogbo bí wọ́n bá ń lò gẹ́gẹ́ bí ibùba wọ́n ní ìjọba ó fin wọn kúò ńbẹ̀ bí gbèyàn bá fin òkété kúò nínú sà ojúwe kẹta lẹ́ẹ̀tì sẹ̀rí ròyìn ẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch ìròyìn ẹ̀ sì kánkó sínú ìwé ìròyìn Sunday Sun náà. bí ọ̀sẹ̀ jẹ́ ọjà polówó ń ta àgbẹ̀kárí kó tó di pé àtúmọ̀ tẹ̀sí ọwọ́ iwájú ní serere ní wẹ̀rẹ̀rẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà aṣọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ zero eight zero three four two zero nine one zero six country kitchen ó ajá balẹ̀ ajá motor dealer association of nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ òkè àdó zone wọ́n fi àsìkò yìí kí ìdílé bàbá wa kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn tó wàjà ọba àkànmú adétúnjì àjọ ògúngún ní sọ̀kínní bákan náà wọ́n tún fi àsìkò yìí kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún makinde àti gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ ìbàdàn wípé wọ́n kó ara fẹ́ra ku bàbá wa Olúbàdàn olùkéde Motor Dealers Association of Nigeria ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ Òkè Àdó zone lábẹ́ alága Alhaji Muftau Adigun aka Baba Alao bàbá Titi. kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank o lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn t tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rẹ̀ ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìrídì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà success tó fi máwọn èròjà fóònù pálókọ́ọ̀mù àti láptọ̀pù bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbọ̀n péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ Bank. lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight aid o topsources.ng. ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù SMO mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò jordan ìta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí baba ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè baba ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ẹ̀rọ èmi ni nà án mọ́ dàbòrú. ṣé ah, bòlándì ni. sáàdìbò ah, sọ́rí ah, èmi ń gbé pọ́rọ̀ bùlá sọ lẹ́ẹ̀kan kí mm. oyin kà sí ọlọ́run ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ìròyìn ti jẹyọ ní ti ìpínlẹ̀ Èkó Lagos níbi tí ìjọba ìpínlẹ̀ Èkó ti wípé ẹdúró náà bí mu alágbàro bọ́bá ga tó lé ń bẹ́ẹ̀ ni ó gbóko fún lọ́gá rẹ̀. bó ti rí nù. bá a bá pẹ́ kí ètò ẹ̀kọ́ kọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrin oṣù àkọ́kọ́ ọdún tí a wà yìí táyìn iléèwé kan sì kọ̀ jálẹ̀ tẹ́ ẹ̀ sílẹ̀kùn iléèwé yín ǹjẹ́ ẹ̀ wá mọ́ retí ká ṣe pa bí o. nígbàtí ọ̀rọ̀ ọ̀hún jáde ní àná ọjọ́ àbámẹ́ta sátidé ẹni tí ó gbẹnusọ fún ìjọba ìpínlẹ̀ èkó babájídé sanwó lágbọ́n tètò ẹ̀kọ́ tí orúkọ rẹ̀ jẹ́ abíọ́lá sẹ́ríkì ayẹni ni ó kéde àwọn iléèwé ọ̀hún tó sì wípé tó bá ti di ọjọ́ ajé ọ̀la àwọn ọmọ kàn sí àwọn iléèwé náà káàkiri pé ọ̀la wọn ṣẹ̀ṣẹ̀ sọ pé àwọn fẹ́ ṣílẹ̀kùn làwọn máa pé ọyẹ ti pa ẹ gbọ́dọ̀ sí ẹnu òlóró yín wọ́n pe gbogbo àṣẹ tíjọba bá pa lẹ́lẹ́kàjẹ̀ka ló yẹ kí àwọn tí ọ̀rọ̀ bá kàn kí wọ́n máa ṣe àmúlò rẹ̀ nítorí wípé kẹ́tọ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ fún ti sáà tuntun lọ́jọ́ kẹrin oṣù tí a wà yìí yóò tún jẹ́ kí iṣẹ́ àwọn akẹ́kọ̀ọ́ kó tètè lọ dáadáa kí ìmọ̀ ẹ̀kọ́ wọn kó sì lè ba àmúyányán wípé àkókò fífi ṣòfò ìní mímọ́ yẹ àdéhùn kúrò níbi tí ìjọba tó bá pa àṣẹ rẹ̀ wọ́n pe àwọn kan sáwọn iléèwé tọ́rọ̀ kan lọ́la o àwọn ó sì ṣe wọn pa bámúbámú ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ló wà. ní ìlànà bá tètè ètè ẹ jẹ́ mọ́ bá tètè ètè kó tó di pé àṣẹ̀rí wálé láàárọ̀ lórí ìròyìn àjábalẹ̀ wọ́n ní ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ kan eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n gbé kalẹ̀ wọ́n pé wọ́n wọlé kalẹ̀ sípínlẹ̀ Ọ̀ṣun o níbi wọ́n ti lọ rèé ṣèpàdé papọ̀ pẹ̀lú ẹni tí í ṣe gómìnà wọn bẹ̀ ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ tẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè yìí àná tí ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ni wọ́n pé wọ́n ṣe àbẹ̀wò sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá eléyìí tí ń bẹ nílùú Òṣogbo olúlu ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ìgbìmọ̀ ọ̀hún lẹni tí ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Nasarawa sẹ́nẹ́tọ̀ Abdullahi Adamu ló léwájú wọn láti lọ rèé ṣèpàdé papọ̀ pẹ̀lú gómìnà Adégbóyèga Oyètọ́lá nínú àtẹ̀jáde kan tí ẹni tí ṣe akọ̀wé ètò ìròyìn sí gómìnà Ismail Omipidan tó fi òde wọ́n ní ibẹ̀ náà ló ti ṣe àdáyẹnrí ọ̀rọ̀ pé lóòótọ́ òun náà ni àwọn ìgbìmọ̀ yìí ni wọ́n wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun o tí wọ́n sì lórí ọ̀fẹ́ láti ṣèpàdé papọ̀ pẹ̀lú gómìnà gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló ká ń kóròyìn ẹ̀ ojúwé kẹtàdínlọ́gbọ̀n ló wà nínú ìwé ìròyìn Sunday Sun àmọ́ tó bá jẹ́ pé nínú ìwé ìròyìn Sunday Punch ni ojú ìwé keje lẹ́ti ṣẹ̀rí ìròyìn ẹ̀wá já kó lórí yùn nípínlẹ̀ ti Imo wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC ń bẹ wọ́n sọ fún Okorocha wọ́n ló ti kùnà o kó sì tètè kọ ìwé láti fi ipò rẹ̀ sílẹ̀ ìyún náà dúró bẹ́ẹ̀ àwògedengbe fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ròyìn ẹ̀ ibẹ̀ ni Ekweremadu ẹni tó ti fi gbà kan rí jẹ́ igbákejì fún ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè yìí Ike Ekweremadu ló ti ń rọ àrí orílẹ̀‐èdè wa Nàìjíríà pé kí bàbá ọmọ wọ̀gilé lílo ìlànà ti ọ̀rọ̀ òṣèlú láti fi yanjú ọ̀rọ̀ Nnamdi Kanu àti àwọn ikọ̀ eléyìí tó ń béèrè fún òmìnira Biafra tá a mọ̀ sí IPOB dípò bí ààrẹ bí wọ́n ti ṣe ń pé ẹ̀ka ètò ìdájọ́ nìkan làwọn rọ̀gbọ̀kú lé lórí o láti lè yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ wọ́n ní Ẹ̀kúnrẹ́màdù ní sọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ kan eléyìí tó jáde láti ẹnu ààrẹ nígbà tí ààrẹ ń kópa lórí ètò pàtàkì kan wọ́n ní ààrẹ ṣàlàyé ńbẹ̀ wípé ọ̀rọ̀ ká wá lo ètò òṣèlú ká fi yanjú ìkùnsínú tó ń ti ìbéèrè Nnamdi Kanu àti àwọn ikọ̀ tó ń béèrè fún òmìnira Biafra tá a mọ̀ sí IPOB wọ́n ní kò ní lè ṣeé ṣe ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé kẹrìndínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn Sunday Sun tó jáde fún tòní. ìròyìn kan tàn tó ṣẹlẹ̀ nínú ìwé ìròyìn ti Sunday Tribune ní ìpínlẹ̀ Yobe ti ẹ pé ọjà kan èyí tí wọ́n ń pè ní guru wọn ló jóná gúrúgúrú ni o nígbà tí ń ṣe àlàyé ọ̀rọ̀ ọjà ń gúrú jóná mm, gúrúgúrú bẹ́ẹ̀ ni mhm. àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ni wọ́n kéde bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Yobe wọ́n pé láti pàṣẹ wípé ọ̀kan nínú àwọn òǹtajà ọjà gbajúgbajà kan ti mẹ́ nípínlẹ̀ Yobe tí wọ́n ń pè ní Nguru wọ́n ní ó ń dáná afẹ́fẹ́ gáàsì ó sì ti gbàgbé ó tilẹ̀kùn mọ́ ọkọ̀ rí ilé wọ́n pe ntí ó sè ó jiná tán ó jiná tán òun náà lọ́ba bẹ̀rẹ̀ sí ni máa jóná ilé ìdí pé iná gbì tó fi ràn mọ́ gbogbo ṣọ́ọ̀bù tọ́jà wípé bíi ẹgbẹ̀rún gbẹgbẹ́ mílíọ̀nù gbé mílíọ̀nù kan náírà ni àwọn ọjà tí wọ́n pe ó jóná tó ń ti àwọn dúkìá àti àwọn ọkọ̀ tí wọ́n páàkì sílẹ̀ tọ́jà wípé àwọn tó ní ọkọ̀ wọn ti relé nírètí pé wọn ó dé láàárọ̀ wọn wá gbé ọkọ̀ wọn wọ́n pè nǹkan bàjẹ́ kọjá sísọ o àjọ panápaná ìpínlẹ̀ Yobe kéde wípé kọ́ńkálukú ọ̀yàrá mọ́ sọ́ọ̀sẹ́ ni o torí wípé àfọ́fà ńlọ fi bẹ́ẹ̀ pọ̀jù níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ojúwe kejì ìwé ìròyìn ti Sunday Tribune nineteen ni mo ti jẹ́ sẹ́yìn. nípínlẹ̀ èkìtì ìjọba àpínlẹ̀ náà wọ́n pé wọ́n bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ o sí gbogbo àwọn èèyàn tó forí sọta láti pàṣẹ ìṣẹ̀lẹ̀ ìṣeni níṣìbáṣìbò lọ́wọ́ àwọn ọlọ́pàá ikọ̀ eléyìí tó ń gbógun ti ìdígunjalè tá a mọ̀ sí SARS wọ́n ní ìjọba ìpínlẹ̀ èkìtì wọ́n ti wá san owó gbàmọ́bínú kan eléyìí tó lé fẹ́lẹ́ lé ní mílíọ̀nù mọ́kànléní ogún náírà ìyún twenty one point two five million naira ìyún bẹ́ẹ̀ àwògedengbe ṣẹ̀rí lójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní bákan náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n fọ̀rọ̀ léde wọ́n ní nínú ọdún tá a wà yìí àwọn ọkọ̀ láwọn ìpínlẹ̀ méjìlá lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní lo afẹ́fẹ́ ìdáná gáàsì láti máa fi rìn lójú pópó dípò epo bẹntiró eléyìí tí gbogbo ọkọ̀ ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ìròyìn ẹ̀ ẹ lọ́ọ́ rèé kà lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn Sunday Punch lójú ìwé kọkànlá ń bẹ̀. mo rí oníròyìn kan tó jẹ́ pé ọgbẹ̀nu tán tọ́rápálá wọnú ajá àbálẹ̀ tòórọ́ òní kó tó di pé a dìde kí lọ́kọ̀láyà gbogbo tí bá ń gbọ́ wa ẹ máa ṣọ́ṣe o torí pé nǹkan ṣùṣù lè ṣùṣù ní ìpínlẹ̀ Nasarawa wọn pẹ́ lórí gbóngbóngbón ọ̀rọ̀ àwọ̀ kan àìbọ̀ra ẹni yé tó wáyé láàrin ọkọ àti ìyàwó kan ẹnìkan bá má ẹ̀ pa bámúbámú o nígbà tí ń ṣe àlàyé ọ̀rọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Nasarawa iná ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí fún ìwé ìròyìn ti Sunday Vanguard tó sì wípé ọkọ ìyàwó wọn ti ra alápámúṣekún ní ti ń wò kíókíó bíi kòkòrò ní obì báyìí lákòótó òfin wọn pé ìyàwó ẹ̀ wọ́n ti gbé lọ ilé ìgbókùsí kọ́lọ́hún ọba kọ́mọ sọ wa o. àmì ọmọ gómìnà ìpínlẹ̀ Bauchi ṣèyàwó wọn ní àwọn èèkàn wọn wọlé kan lẹ́bẹ̀ o lára àwọn tí wọ́n wà ń bẹ̀ láti rí igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò Tinubu Fáyẹmí àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ̀wárí ìròyìn kan jáde eléyìí tí wọ́n fi jábọ̀ rẹ̀ tí wọ́n ní àwọn èèyàn tó bá jẹ́ aláboyún tí wọ́n bá lọ rèé fara kásá àjàkálẹ̀ àrùn coronavirus tá a tún mọ̀ sí covid-19 wọ́n ló ṣeéṣe kí wọ́n bímọ láì tí ì pé ọjọ́ ìyún bẹ nínú ìwé Sunday Punch ẹja máa lọ hmm. láàárọ̀ yìí. tá a bá ti ẹ̀kọ́ tá a láàdìde tá a pérò yìí kù tá a fẹ́ kà ńgbà tí agọgọ rú ọrú ọ tọwọlé ọbarambalẹ ló wọyọwọyọ ó jà bọ kí wọn délédélé àwa la mọ oríkì yẹn <laughs> àtòrí àtọrùn ẹja gbé gbogbo bọ́dì wà láàárọ̀ ìtorí pé ètò tí ọpọ́n sókàn ti ń kanlẹ̀ kò gbọ̀ngbọ̀ngbọ̀n agbami òṣèlú láńlọ́ọ̀rì rọ́lù Waheed Akitayon lorúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà mo kí wa pé a kú ìsinmi òní púpọ̀ ìsinmi aláyọ̀ láṣẹ lókè pẹ́ ẹ lẹ́mbẹ̀ òun ò di labọ̀. ọ̀dọ̀ ẹja mọ lọ bá a ṣe ń lọ jẹ́jẹ́ wa tá à ń relé olúwa tó ní kuranu gbé ń tiẹ̀ èmi náà sì gbé ìwé orin mi tó ń ti bíbélì mo mú wọ rẹ mo mú ìdá mú gbogbo ẹ̀tọ́ lé olúwa tó ń ti bẹ́ẹ̀ ka ẹ̀rọ dẹ́dẹ́ kẹ́ẹ̀kan dúdú ní òkè ẹ̀sìn mú ìgbàgbọ́ yín lọ́wọ́ ẹ mọ̀ sí wá